àáfàá kéúgbàgold ti fọrọ gbígbóná ránṣẹ sí gbogbo àwọn tó ń fìyà jẹ àwọn ọmọ nàìjíríà o kí ni àáfàá kéúgbàgold sọ nípa ìgbésẹ tó yẹ kí ìjọba tinubu gbé lórí ọrọ oúnjẹ ẹ nítorí ebi ń pa àwọn èèyàn lọtún lọsì bẹbí ò bá pa wọn wọn ní jáde gbogbo ọrọ protest yìí náà lórí ọrọ oúnjẹ ni ẹwọn ní bóúnjẹ bá kúrò nínú ìṣẹ ìṣẹ bùṣe béèyàn bá jẹun tó yó bámúbámú kò ní ronú àti hùwà ọ̀daràn bó o bá mówó ṣékélé lọ́wọ́ tó o róúnjẹ fi rà o ò ní ronú àti sọ pé o fẹ́ lọ ṣe protest kí ni àáfàá akéwúgba gold sọ nípa àwọn tó ń kó palliative pamọ́ àwọn tó jẹ́ pé wọn nílò palliative tó jẹ́ pé àwọn ni wọ́n ń gba palliative dání tí wọn ò fi palliative ránṣẹ́ sáwọn èèyàn nínú protest yìí náà láti rí báwọn kan ti ṣe lọ já àwọn ibi tí àwọn tí wọ́n kó palliative sí lọ́wọ́ palliative tó yẹ kán ti pín fáwọn èèyàn tó jẹ́ pé ṣe ni wọ́n ń tà á fáwọn aráàlú ẹ̀rí pó lágbára ẹ wò àáfàá sọ̀rọ̀ ṣèyí kì í sọ̀rọ̀ wo ló yẹ kí ìjọba gbé lórí èrè lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kí ìjọba provide bí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ṣe máa gbérí tó máa déta ọ̀rọ̀ iná ẹ̀rọ machine ọ̀rọ̀ epo gbogbo epo tó wọ́n gógó yìí kí ni wọ́n ṣe lórí ẹ̀ débi pé ṣe làwọn kan ni gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bàbá yìí tún sọ̀rọ̀ débi pé ṣe ni wọ́n lọ ń ta oúnjẹ wa sí àwọn ìlú tó yí wa ká báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu àáfàá akéwúgba gold ẹ̀rí pó lágbára báwo lè bí ṣe máa máa pa àwọn èèyàn láàrin ìlú bí iṣẹ́ àgbẹ̀ bá dìde ó di dandan kí oúnjẹ pọ̀ wọ́n bá ránṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ bàbá yìí sọ̀rọ̀ ìdí táwọn ọ̀dọ́ tí wọn ṣe ṣe iṣẹ́ àgbẹ̀ ẹ wo nǹkan kì í ràgó o ohun tí Ṣèyí Akíngba Gold sọ nínú fọ́nrán yìí lágbára. Welcome to CrossblogX XTV. Remember to like, share, and follow us. We are. Ah, àṣeyà ń jẹ àwọn èèyàn tó báyìí ó ń ti ìgbà tí protest ṣẹlẹ̀ tó kálukú wá bẹ̀rẹ̀ tó kálukú bẹ̀rẹ̀ wá kọ́síkọ́ ìwà wèrè pé kò sẹ́ni tí ò ní wèrè lórí ebi ń pa ẹlòmíì àwọn tó protest jẹ́ẹ́jẹ́ àwọn ẹlẹ́ni eré wájú ọlọ́run gbogbo ẹni ó sunlé onílé ná okùnbí tẹ́ gbégbá wájú ọlọ́run ẹni ó lù ti ṣọ́ọ̀pù oníṣọ́ọ̀pù okùnbí tẹ́ gbégbá wájú ọlọ́run ẹni ó pààyàn ó kú ibi tó gbégbá wájú ọlọ́run ó kú iye bàdà tó ṣe tó fi rọ́nà lọ́wọ́. wáàbí ìdẹ́rù látùbùkì aláàdé wàlá yẹdùmù aláàlè làṣàánú wàlá yẹdùmù aláàlè làṣàánú. ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ láyé ọlọ́run ò tí ì dá president kan tàbọ̀bà kan tí ó lè fìdí gbogbo ìlú ẹ̀ ọlọ́run ò tí ì dá ń tán. nígbà yìí anabi nígbà yìí anabi Yusuf fìràwọnà lálàá pé ìyàn ń bọ̀ irú tó ń ṣe Nàìjíríà lọ́wọ́ yìí ń bọ̀ ó lálàá orí siri ọkà bàbà méje tó ti gbẹ ó wá ń gbé siri ọkà bàbà méje tó fresh ó ń gbé mi màálù méje tó gbẹ tí ò lóúnjẹ lára méje míì tó sanra tó fat ó ń gbé mi ńlọba lajú ọwọ́ awọ ẹni tí ó túmọ̀ àlákòrí ńlọ fi kan nẹ́bí Yusuf lọ́gbà ẹ̀wọ̀n tó wà ìtumọ̀ aláyẹn ni Yusuf wá tú pé wàhálà ń bọ̀ ẹ jẹ́ ká múra sí agriculture níta fi lè dènà àdánwò yìí babaláwo fún gbogbo ayé lóúnjẹ kò lè kárí ẹ jẹ́ àdàkọ fódìdí ah, ọdún méje ká má fi gbogbo ẹnu jẹun ká wá ní àkàtà máa kó oúnjẹ sí ká kó pírámìdì kó tóbi gbàǹgbàǹgbà ká kó oúnjẹ síbẹ̀ ká pírísàfù ẹ̀ kó oúnjẹ yẹn ó má bàjẹ́ kó oúnjẹ yẹn ó jẹ́ nǹkan tá a lè jẹ fún dídí ọdún mẹ́wàá tọrọ ọdún méje nìyẹn ó fi mú ẹja pìrìpìà oúnjẹ tá a jẹ fọdún mẹ́wàá. Allah. wọn wá pìrìpìà rẹ nígbà wọn á pìrìpìà rẹ tán ìjọba ò kó oúnjẹ faraàlú lọ́fẹ̀ẹ́ láyé ẹjọ́ over two thousand years ago wọn kó oúnjẹ faraàlú lọ́fẹ̀ẹ́ nílẹ̀ Egypt kí ni wọ́n ṣe ìjọba subsidize oúnjẹ ni oúnjẹ tíjọba kó pamọ́ wọ́n subsidize ẹ̀ òun wá láràlú ńlọ rà throughout the world nígbà náà kò sí bí wọ́n ti lè róúnjẹ rà tó Egypt lọ òǹkàlùkù wà lọ́bẹ̀ oúnjẹ ló lé àwọn ọmọ ànábì Yakub tí wọ́n dìtẹ̀ mọ́ Yusuf tí wọ́n ta dànù oúnjẹ ló lé bi ló lé wọn jáde tí wọ́n fi dẹni tọ́ lọ tọrọ oúnjẹ lọ́dọ̀ ta wọn kọ́nà wọn tó wá fi sí agbára hàn wọ́n kí ni tí mo sọ débẹ̀ agriculture epo lè tán anytime gold lè tán anytime agriculture lọ́lọ́run fi dá wa naturally tí ò gbọdọ̀ tán lórílẹ̀‐èdè kan Allah orílẹ̀‐èdè tí ò bá ti lè bọ́ ìlú ẹ̀ orílẹ̀‐èdè yẹn á padà di ẹrú fún ìlú tó bá ń fún wọn lóúnjẹ ni Allah any country tí ò bá ti lè feed ara ẹ̀ yóò padà dẹrú ni ló sọ nàìjíríà ló sọ áfíríkà dẹrú ìlú òyìnbó ìlú òyìnbó ní fún wa ní tá a fi ń dáko ìlú òyìnbó ní fún wa ń fatalaisa ìlú òyìnbó ní fún wa ń fóònù ìlú òyìnbó ní fún wa ń láptọ̀pù ìlú òyìnbó ní fún wa ní ẹlẹtírísítì ìlú òyìnbó ní fún wa lẹ́rọ̀pléènì àwọn òyìnbó ni wọ́n fún wa ní gbogbo ẹ̀ gbogbo wàhálà tá a bá wá ṣe àwọn láwọn máa kówó wa fún gbogbo ń tá a àṣẹ wàhálà ọ̀dọ̀ wọn náà lápadà dá sí i òyìnbó dẹ̀ ní ṣe nǹkan kan ká má fi àdánwò tẹ́ máa náwó sí lẹ́gbẹ̀ẹ́ ṣe lérò pé òyìnbó ò gbọ́ngbọ́n kan ṣe fóònù tá ń lò yìí kó má lè bàjẹ́ lọ́dún mẹ́wàá ṣé wọn ò gbọ́ngbọ́n yìí screen ojú fóònù òyìnbó gbọ́ngbọ́n kọ́ bọ́ọ̀lẹ̀ kó má fọ̀ bẹ̀tí wọ́n fi àdánwò kan sí lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pò lẹ́ẹ̀mọ̀ runwó sí tẹ́ẹ̀mọ̀ rántí páwọn kan ni wọ́n ṣe kinní yẹ ẹ̀ gbọ́dọ̀ gbàgbé kò sí bí mọ́tò ṣe lè dáa tó wọ́n fàdánwò kan sí lára tó jẹ́ pò lẹ́ẹ̀ máa náwó sí. Si tẹ́ẹ̀mù rántí páwọn kan ni wọ́n ṣe kínní ẹ bá mi ẹ bá mi ímpọ̀tì ẹ pààtì mọ́tò yìí wá láti Germany ẹ bá mi ímpọ̀tì ẹ̀ wá láti Amẹ́ríkà wọ́n fi àdánwò kan sí lára níbi òyìnbó gbọ́ndé àwa ò ní nǹkan tá a jẹ a ní nǹkan tá a produce Nàìjíríà ò ní nǹkan tá a tà fara àta débi bá fàdánwò kankan sí lára kó lè jẹun tí ọmọ mowó wa òyìnbó kápá ká máa lo fóònù yìí láì lo data wọ́n kápá kí gbogbo wa wà lórí íńtánẹ́ẹ̀tì láì lo data àmọ́ kí láǹfààní gbogbo wàhálà tí wọ́n ṣe bóò ní ọ̀sẹ̀ fẹ́ rí wa mú lẹ́rú bí ò bá sí data ń bẹ a lè dẹrú fún wọn bí ò bá sí data ń bẹ gbogbo owó tá a bá pa láyé a lè kó fún wọn wọn kì í data bọ̀ ó di ti gbogbo wa ń sìn wọn bá a bá pa owó sílẹ̀ ká tó jẹun lẹ́lòmí ò ti yọ owó data bá a bá jẹun tán owó data ló kú tẹ́lòmí ọ̀yọ́ ẹ mọ̀ wípé monkeys ẹ mọ̀ wípé gbogbo àwọn pet ọ̀bọ ajá tàǹsìn nínú ilé kí ló sọ wọ́n di ẹrú wa torí pé wọn lè dánú rò kán dá nǹkan ṣe ni ká ní ajá lè dánú rò tí wọn kọńtú ara wọn pé ẹja dáko tá a jẹ wọn ní tẹ̀lé nìyẹn ká ní mọ́ǹkì lè dánú rò pé ẹja gbin oko banana kó pọ̀ wọn bá ti dá ìlú tẹ̀ wọn ní làákàyè tí wọn fi provide tí wọn ó jẹ ló sọ wọn dẹrú àwa ènìyàn ọmọ nàìjíríà ò tí ì nílà káìtó ká lè tọ́jú ara wa pé n tá jẹ ni ní sọ wá dẹrú gbogbo àgbáyé làwọn ọmọ nàìjíríà torí wọn pé fi ń lọ sẹrú nílùú òyìnbó wọn lọ fọ òkú fọ abẹ fọ gbogbo ẹ nílùú òyìnbó láwọn tí wọn kàwé torí wọn pé láwọn tí wọn tí wọn jìnnà nínú mímọ̀ àwọn tí wọn bá ayé jẹ wọn bà nàìjíríà jẹ́ tán wọn wá lérò pọlọ ń wà wọn níran wàláyì tẹ bá bọ́ lọ́wọ́ ayé ẹ lè bọ́ lọ́wọ́ Ọlọ́run ẹ tí ẹ lè bọ́ láyé ń bi ojú ayé yín náà lọ́lọ́run ti fi hàn yín oh. gbẹ̀yìn tẹ bá yé jẹ ẹ wo yí ẹ̀mí tó kú wàláyì gbogbo yín lọ́lọ́run bì léèrè tẹ ẹ bá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ tẹ bá ikú ẹ̀yin lẹ òròjọ rẹ bódọrùn. sẹ́ẹ̀kọ́ ẹ̀yin lẹ òròjọ rẹ tààdù wà ló. màá sára òòzàmánú sáàtì wàásìmánú màá sára ẹgbẹ̀rún mílíọ̀nù palliative kò lè bọ́ ọmọ nàìjíríà láyé àwọn tó ti yọlẹ̀ tó ń kó palliative fún à ń kó palliative fún sẹ́nétọ̀ à ń kó fún rẹ́ẹ̀pù à ń kó fún mínísítà à ń pín palliative sí wrong hand bó ló ṣe fẹ́ dọ́dọ̀ aráàlú bó sì dọ́dọ̀ aráàlú bí ìgbà tí èèyàn ju abẹ́rẹ́ sínú òkun ni erùpẹ̀ tí gbogbo wa ń tẹ̀ lọ kárí gbogbo wa ìyẹn ni kíjọba wá enabling environment tí sí àgbẹ̀ ò fi dìde padà ẹ sọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ sọ wọn dolówó ìjọba kápá bẹ́ẹ̀ ẹ ká owó kúrò lórí òṣèlú ẹ dá owó padà sórí iṣẹ́ àgbẹ̀ ẹnìkan ò ní bí àwọn ọ̀dọ́ kálukú tó korí sóko tí wọ́n rí pé ẹni tó gbin oko tí ò ju one acre lọ ó di mílíọ̀nìà ó kálukú ọmọ sí competition oko ni àmọ́ bí wọ́n dáko náà tán ọ̀nà tí wọ́n fi gbóúnjẹ kọjá ní tí wọ́n fi dáko kò sí equipment kò sí fertilizer ibi tí wọ́n gbé lóko kò sí amenities kò síná kò sí íńtánẹ́ẹ̀tì kò sómi tí wọ́n bá tún wá ń kóúnjẹ bọ̀ ojú ọ̀nà ọ̀dà àwọn bandits wọ́n tún lé wọn lóko àwọn kidnapper wọ́n lé wọn lójú ọ̀nà tí wọn bá tún wá kó oúnjẹ dáàrin ìlú àwọn bàbá lọ́jà tí wọn ó tún dé oúnjẹ mọ́lẹ̀ tí wọn ó dé ọjà mọ́lẹ̀ àwọn tún dúró dè wọn lọ́jà níjọ́ wọn bá tó sọpọ kan ọjà rẹ̀ kí wọn tà ní ẹni tó fẹ́ rajà ìbáàrí gbélé yìí ló dáa tóun fẹ́ kò tí ì tásìkò ni wọn ó sì tún gbowó sọ lọ́wọ́ ẹ̀ wọn ó gbowó lé lọ́wọ́ ẹ̀ at the end of the day kọjá o tó kàn ọjà rẹ̀ lè ti yọwó omi ń bọ̀ lójú ọ̀nà mọ́tò l'accident gbogbo ṣẹ́ ọdún kan tó ṣe ibẹ̀ ni mọ́tò ti fọdà sínú igbó abálọ àbábọ̀ gbèsè ló dádé. òun lẹ ti gbọ́ lẹ́nu wọn yẹn o gbogbo iṣẹ́ tó yẹ kí ìjọba ṣe ẹ wo wo nǹkan táwọn ará China àwọn Amẹ́ríkà nǹkan nǹkan lóòótọ́ àwọn kan ní à tèmi àti develop tó àwọn countries yẹn ẹ̀ síbẹ̀síbẹ̀ ara developing country la wà ó sì yẹ ká gbé àwọn ìgbésẹ̀ tó múyán lórí kí ebi lè dínkù lórílẹ̀‐èdè Nàìjíríà ara àwọn nǹkan tí àáfàá Akéwùgbà Gold ń sọ nìyẹn pé kí ló dé tíjọba ò gbé ìgbésẹ̀ tó láàmìlaka lórí ọ̀rọ̀ oúnjẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ni pé bí owó ṣe wà nínú politics tówó tún wà nínú ọ̀rọ̀ yahoo yahoo tó bá jẹ́ kí owó wà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ló máa bọ́ sínú iṣẹ́ àgbẹ̀ ẹ̀ nítorí pọ́ ti mọ̀ pé báwọn bá ti ṣiṣẹ́ àgbẹ̀ díẹ̀ ó di dandan kí àwọn lówó ó di dandan káwọn lówó lọ́wọ́ ẹ̀ tí oúnjẹ bá sì pọ̀ ṣiṣẹ́ àgbẹ̀ dáa tó ń jẹ́ pọ̀ ń lù kó máa ní sẹ́ni tó máa ronú wọ̀ ọ̀daràn common sense ní gbogbo kinní yìí o àfi kọ́lọ́run kó bá wa ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin èèyàn wa kí lè ròyìn pẹ̀lú gbogbo ètí àfa akéwùgbà gold sọ ìyẹn drop comment remember to like share and follow us thanks for watching.